lórí ètò wa àlàyé lórí ìwé àbí àwọn ahadith tó wà náà with two hundred golden hadith from the messenger of Allah ti Abdul Malik Mujahid tó kọ tí ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia tó gbé jáde lẹ́yìn tó ti lé ní nǹkan bí ọjọ́ mélòó kan èyí tó ṣe pé ń tó ṣokùnfà rẹ̀ ó ní òun ṣe pẹ̀lú pé ó fẹ́ rẹ̀ wá díẹ̀ àti àwọn ojúṣe kọ̀ọ̀kan ìyẹn ni pé àwọn àìrójú kan tí kò jẹ́ káráàyè láti lè ṣe àlàyé yìí ká tẹ̀síwájú kódà láàárọ̀ ní àbílòrù abẹ́lọ́run balẹ̀kọ́lá kí ó jọ kí ó ṣe àlékún àlàáfíà kún kálukú wa ẹlẹ́ẹ̀kejì àìrójú àráàyè tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ojú rẹ ọlọ́run ọlọ́run kò bá wa wọ́n bá láàrójú ara kó mọ jẹ́ látàrí ìtẹ̀sìn pẹ̀lú ìtumọ̀ pé àmójútẹ́sìn ni wá àmójútẹ́sìn lẹ́yìn à ń kọ́ àìrójú pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn àti ìmọ̀ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn eléyìí ni àìrójú tó abiola ọba aleke ọlá kìrìsìánù kàlùkù wa hadithi ẹlẹ́ẹ̀karùndínní ọgọ́rin hadith number seventy five ó là ń ṣàlàyé là ń bá bọ̀ tí anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé la tadkhuluna aljannata hatta tukminu wala tukminu hatta tahabbu awala adullukum ala shay'in idha fa'altumuhu tahabbtum afshu salama bainakum bọ̀wá ul muslim ṣàlọ́ tààlà àrínúsọ muslim àdìsẹ́ ẹlẹ́kẹrin lé ní àádọ́ta ń bẹ́ 54 a ti ṣàlàyé abala kínní nípa látàdẹ̀kọlónà lìjánà ẹlẹ́wà lìjánà hátà tukmínú ó dìgbà tẹ̀ bá nígbàgbọ́ ní ọlọ́run Allah ọba ọ̀kan ṣoṣo wàlá tukmínú hátà tàhábù ìyẹn ni àlàyé tí ó mọ̀ tẹ̀síwájú sìn ànábì wa ni wà látòpinnu níta ṣàlàyé nípa ìgbàgbọ́ yẹn nínú apá kìíní àlàyé àdéhìí ànábì ní ẹ̀ lè ní ìgbàgbọ́ yẹn hátà tàhábù títí tẹ́ fi máa nífẹ̀ẹ́ ara yìí eléyìí sọ pàtàkì máa nífẹ̀ẹ́ ara wa wa mùsùlùmí tá a bá nífẹ̀ẹ́ ara wa anábìwá Muhammad sallallahu alaihi wa alihi wasallam tó jẹ́ oyé wa ń bí ni pé ìgbàgbọ́ wa ò tí ì pé ìmánì wa ó láàyè ádámù mahabba bayna al-muslimin tunafi kamali tawhid tunafi kamali tawhid ó fi hàn pé àìmọ́ máa sí ìfẹ́ tàbí ma nífẹ̀ẹ́ ara ẹni láàrin àwa mùsùlùmí kò ní jẹ́ kí ìmánì wa ìgbàgbọ́ wa kó pé nínú nǹkan tí yóò wá jẹ́ ká ma nífẹ̀ẹ́ ara wa ànábì wa tẹ̀síwájú ó ní awàlẹ́ adúlùkùn ẹ̀yọ́ ajẹun ju yín níwèé kí n tọ́ka rẹ̀ ala shay'in nǹkan kan kí n júwe rẹ̀ fún yín ìdá fa'aitumuhu tẹ́ bá ti ń ṣe nǹkan náà tahababetum ẹ máa nífẹ̀ẹ́ ara yín ẹ̀rígbà anábì ti sọ nǹkan kan táàbí máa nífẹ̀ẹ́ ara wa náà àwọn àdìs àti kàsẹ́yìn tó ní tahadu tahabu ẹ máa fúnra yín lẹ́bùn ẹ máa nífẹ̀ẹ́ ara yín anábì tí wọ́n ní ẹjẹ́ tún ju yín níwèé nǹkan mi ala shay'in nǹkan kan ìdá fa'aitumuhu tẹ́bá lè máa ṣe tàbábẹ̀tún ẹmọ nífẹ́ ara yín kí ni nǹkan náà nábi ni afṣùsàlámà báyìnàkùn afṣùsàlámà báyìnàkùn ẹwọ ogun tánàbí dáwà ká máa fọ́n sálámà ká láàrin ara wa gbólóhùn sálámà yìí oní gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh anábíwá muhammad sallallahu alaihi wa alihi wa sallam àdísì abu hurairah radiyallahu ta'ala anhu ó ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ pé khalaqallahu adama wa tuluhu situna dira'a ìyẹn ni pé báwo ni sálámà ti bẹ̀rẹ̀ gangan ìgbà wo ni sálámà bẹ̀rẹ̀ ní orí ilẹ̀ hmm, ìgbà ló bẹ̀rẹ̀ àdísì yẹn náà wà uh, nínú sọ́yìn muslim. Hmm ṣùgbọ́n tá a bá lọ wo tíra adabul mufrad inshallah ta'ala rí ń bẹ̀rẹ̀ ó ní khalaqallahu ádámà wọ́n ní sọ Bukhari náà inshallah khalaqallahu ádámà ọlọ́run ọba dá ádámà hmm, ọlọ́run ọba dá ádámà nígbà tó dá tán wà túlùú gíga rẹ̀ ń jọ náà ó jẹ́ situna dìọ́à ìgbọ̀n ọgọ́ta ni sixty cubit ó ní gíga anábì adam ìjọ́nà kọ́ọ̀l anábì ní ọlọ́run wá sọ fún pé idhab fasalima ala ulaika nafarin minal malaika julus ọlọ́run ni ó yá lọ sálámà sí àwọn yẹn àwọn wo ni wọ́n ní ìkọ̀kanú àwọn màláíkà tí wọ́n jókòó ni fastami ma yujibunak kó wá fetí sí kó o gbọ́ nǹkan tí wọ́n fi dá ọ lóhùn fa innaha tahiyyatuka wa tahiyyatu dhurriyyatik torí pé èèyàn ni ó máa jẹ́ kíkí rẹ̀ àti kíkí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ faqal adam wa ni assalamu alaikum ìgbà tó sọ gbólóyìn ń kọ́ faqalu àwọn kọ̀ọ̀kan náà mọ̀lẹ́ka yẹn wá dáhùn wọn ní assalamu alaika warahmatullah fazadu warahmatullah àwọn mọ̀lẹ́kà yẹn wá lékún pẹ̀lú gbólóhùn kí ni o warahmatullah fakullu man yadkhulu li jannata fakullu man yadkhulu li jannata ala suratihi gbogbo ẹni tí ó bá wá wọ àlìjánná yóò wọ àlìjánná ní àwòrán ànábì Ádámù yẹn pé yóò ga ní ìwọ̀n ìgbọ̀n ọgọ́ta sixty kubiti falami yazal yankusolo kọlùkù hẹtẹlẹ àná ṣùgbọ́n ana, ní kí ló dé táwa náà wàá ga bẹ́ẹ̀ ká jẹ́ òmíràn anabi sallallahu alaihi wasallam kálukú wa àgbò àòyẹ lẹ́ni tó ń dínkù ní fìrìgbọ̀n lẹ́ni tó ń dínkù ní gíga títí di àsìkò yìí ó fi hàn pé ànábì adam kì í ṣèyàn kúkúrú ẹni tó ga ni ṣùgbọ́n ọ díẹ̀ díẹ̀ làwa ń dín kù àwa náà ti mọ gbọ́ láyé jọ páwọn òmíràn wà àdìrà àwọn òmíràn mọ́ òmíràn làwọn tí wọ́n ga giants àríwọ̀ mọ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn Nasara ìwé kan wà tí wọ́n pè ní my book of bible stories ìwé ìtàn bíbélì mi tí àwọn ìjọ ẹlẹ́rìí Jehovah tí wọ́n kọ Jehovah witness nínú rẹ̀ wọ́n sọ what led to the birth of giants in this world lọ́dọ̀ tí wọ́n wọ́n ní kí ló fà táwọn èèyàn fi ń bí àwọn òmíràn ní táwọn sọ nínú ọ̀rọ̀ tí wọ́n ò ní pé àwọn léèlà ń pè ní Israeliyat ọ̀pọ̀lọpọ̀ náà lè ti gbọ́ rí ló jẹ́ kí n mú wá abẹ́lómi lè ti kà tí ó sì gbàgbọ́ wọ́n ní àwọn màláíkà tí wọ́n wà lọ́run wọ́n bẹjú wọlé ayé wọ́n yọjú ayé láti sánmà nínú ọ̀rọ̀ tí wọ́n ní o kì í ṣọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam o nígbà wọ́n wọlé ayé wọ́n wá rí àwọn ọmọ obìnrin ọmọ ẹ̀dá ọ̀dàmọ̀nìyàn lórí ilẹ̀ pé áà ah, wọ́n mọ̀ rẹ wa o kì sọ women among the children of Adam and behold they, they, they saw them that they are beautiful pretty wọ́n rí pé ah, wọ́n mọ̀ rẹ̀ wá o wọ́n á ní kí ni wọ́n ṣe wọ́n wá yíra padà sí ọmọ ènìyàn wá sí orí ilẹ̀ ìgbà tí wọ́n yíra padà sọ́mọ èèyàn lórí ilẹ̀ ńkọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí í fẹ́ àwọn ọmọbìnrin yìí wọ́n bẹ̀rẹ̀ sí bá wọn ṣiṣẹ́ kú ṣe wọ́n bá wọn ṣe zìnà àwọn obìnrin ń lóyún wọ́n wá ń bímọ wọ́n á ní àwọn ọmọ táwọn obìnrin yìí ń bí wá ń jẹ́ òmíràn these women that were being impregnated by these angels that are turned to human beings. Okay? These children being given birth to by women impregnated by them, now they gave birth to giants. bí And these giants are, were criminals. They, they were criminals, uh, bandits, armed robbers, um, highway robbers. Àwọn yìí wọ́n jẹ́ àwọn èèyàn tó ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sí digunjalè. Wọ́n jẹ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ ìgárá, ìgárá ọlọ́ṣà dánadáná. Wọ́n á bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn wọ́n fipá gbowó wọn. Nínú nǹkan tí wọ́n sọ àwọn ẹlẹ́yìn jẹ́ òfà nìyẹn. Wọ́n á ní eléyìí nígbà tí inú wa bí ọlọ́run tó fi ikún mi payé rẹ nígbà ayé ànábì nóòhò lọ́dọ̀ tí wọ́n ní o pé àwọn èèyàn wọ̀nyí àwọn mọ̀láìkà tí wọ́n wá sórí ilẹ̀ tí wọ́n dàbí èèyàn tí wọ́n ń bá àwọn ọmọbìnrin ọmọ ènìyàn ṣe pọ̀ yìí àwọn èyí sí èèyàn wọ́n wá yíra padà sí mọ̀láìkà wọ́n fògùn lọ sánmà ṣùgbọ́n gbà tí wọ́n dé sánmà ọlọ́run ò gbà wọ́n mọ́ ó ti kọ̀ wọ́n so when they did not turn as a result of the deluge, that means the flood that destroyed the world of the prophet Noah then. Hmm? That deluge, the, the, the flood, they now turned wọ́n yíra padà wọ́n yíra padà sí but they were rejected there. wọ́n nígbà tí wọ́n kọ̀ wọ́n tí wọ́n jẹ́ kí wọ́n wọ sánmà tí wọ́n jẹ́ ọmọ ogun ọlọ́run mọ́ báwọn ṣe sọ wọ́n wá lọ sọ́dọ̀ Lucifa, lọ́dọ̀ tí wọ́n ti ń pè ní lucifer ọ̀nà ní ṣèitán wọn wá lọ di ọ̀kan nú àwọn ọmọ lẹ́yìn rẹ̀ àwọn ọmọ ogun ẹ̀ báwọn ṣe mú àná so gbogbo àwọn òmìrán tí wọ́n bí yẹn àwọn ìṣe mọ̀láìkà tí wọ́n ìkúnmi pa wọ́n rẹ̀ àmọ́ tí wọ́n sọ yìí là ń pè ní àwọn ìsọ̀rọ̀lẹ̀ àti àwọn ìtàn tí ò sí ẹ̀rí kankan tá a lè fìdí rẹ̀ múlẹ̀ nínú Quran àṣírí nínú súnà nítaná bí sọ fún wa ni pé nígbà tọ́lọ́ ń dá ádámù gangan òmíràn ni lọ́dọ̀ táwa tó ní ẹ̀dá tó fìrìgbọ̀n tó ga ni ní ìwọ̀n situna lànà bíi tiẹ̀ pé gan situna dìrọ̀ à ìgbọ́n gbẹ́ngbẹ́ nígbọ́n níbi láti orí ìka àárín tí a bá nawọ́ títí dé ìgbọ̀nwọ́ ah, tá a tún pè ní nǹkan ẹ̀ eh, that is from the tip of the middle finger to the elbow. Eh, kíyàn wá wọn sixty irú ẹ̀ ọgọ́ta ẹ̀ bí ádámù ṣe ga tó ni ànábì wa ni falam yezel àwọn ọmọ èèyàn wá gbòòwò òyẹ̀yà ń kú sùn àlẹ́kọ́lùkù tá a wá ń dínkù ní gíga àti ní fílígùn àtàlẹ̀ àwọn títí di àsìkò ìtorí náà ìtàn táwọn sọ yẹn kò rí bẹ́ẹ̀ tó jẹ́ ń sọ ní pé ẹlòmíì ti lè kárí nípa sọ làwọn sọ yìí o ádámà fúnra ara rẹ̀ ẹ̀dá tó ga ni ó wá àwọn ọmọ rẹ̀ bí wọ́n ṣe ń bímọ tá ń pẹ́ sí lórí ilẹ̀ làwọn ń ká padà sí ibi tá ti ń bọ̀ kó náà ni ọ̀rọ̀ sálámà èyí tó bẹ̀rẹ̀ sálámà ni pé ńgbà tí ọlọ́run bá dá ádám tán ọlọ́run wá sọ fún pé kó lọ kí àwọn wo ni àwọn wọ̀nyẹn ìyẹn ni àwọn mọ̀lẹ́kì kọ̀ọ̀kan náà mọ̀lẹ́kà tí wọ́n jókòó sálámà sí wọn ọlọ́run sì ni kó fi tílẹ̀ sí tí wọ́n fi dá lóhùn o ohun tí wọ́n fi dá lóhùn náà ni gbólóhùn asalaamu alayka wa rahmatulah àwọn lékún rahma ń bẹ ìbẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn ó ní ó fi jẹ́ pé wàtàhíyàtò mú fi hasalam náà gba àlìjánà gan kùránì ní kò sí tá a máa wa ń ju kí o gbólóhùn sálámà lọ gbólóhùn kí ni o gbólóhùn sálámà tọ́lọ́hùn kí ó ṣàánú wa gbólóhùn sálámà yìí Um, apá kan náà àwọn àfáà ṣàlàyé fún wa wípé ìtumọ̀ rẹ̀ pé asalaam tá a máa tún sí àlàáfíà fún yín o wọ́n ní ismu min asma ìlà azza wa jal orúkọ kan ni nínú àwọn orúkọ ọlọ́run ọba nínú hadith anas bin malik radiyallahu ta'ala anhu ó ní kọ́lá rọ̀sùlùmọ́ ìsọ̀lọ̀lọ́hù aléwàáhì wasalam òjíṣẹ́ ọlọ́run ọba tí kàtọ́ ọlọ́run ọba ń bẹ fún sọ pé iná sàlámà ẹ̀rí gbólóhùn asàlám tó ní alifu aláàmù nú asàlám ismun min asma ilá ìtàwàlà orúkọ kan ni nínú àwọn orúkọ ọlọ́run ọba lèkìọ́lá wàdọ́ àwòlọ́ òfin àrùtì ọlọ́run ọba ló sórí ilẹ̀ wà áfṣù sàlámà bainakum nítorí náà ẹ máa fọ́n sálámà láàrin ara yín ẹ máa fọ́n sálámà ṣe kí ni láàrin ara yín sheik wa alalbani afáwa àtòbùrọ́ ni wọ́n gba hadith yẹn wá hmm, náà hadith afáwa ibn Mas'ud mawqufan wa marfun abo sheik alalbani rahimahullah rahmatan wasi àwọn hasana hadith yẹn sọ pé hadith tó dáa nínú as-sahiha ta'ala a'lam torí náà tàbá sì wò lóòótọ́ nínú suratul hashri ibi tó parí ẹ̀ tó gbajúmọ̀ àmàna tó gbajúmọ̀ wípé tọ́lọ̀wọ́ bá lè kí ọlá ń sọ pé láwọ́ anzalina tàbí pé láwọ́ anzalina láwọ́ anzalina على جبل لرأيته خاشئا متصدئا من خشية الله وتلك الأمثال ندربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة ورحمن رحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام أري السلام آه alimẹ́lík alikudus asalam níbàámu pẹ̀lú nítàdí fi ń sọ fún ilẹ̀ bẹ́ẹ̀ nítorí náà asalamu yẹn pé orúkọ kan nínú kíni o nínú àwọn orúkọ ọlọ́run ọba ni inú hadithi àfáà wa ibnu mas'ud radiyallahu ta'ala anhu oni kanu yusalluna khalfa nabi sallallahu alaihi wasallam wọ́n máa ń kinu lẹ́yìn anabi qala alqa'il assalamu ala allah ẹni kaba ni assalamu ala allah falamma qada nabi salatahu qala man alqa'il assalamu ala allah inna allah wa salam walakin qulu attahiyatu lillah ẹ̀rí wọ́n ní ẹni kan sọ ní orí ìrun oni assalamu ala allah ọlá tàbí àlàáfíà fún ọlọ́run فلما انقضى النبي قضى النبي صلى الله عليه واله وسلم صلاته بعد النبي كيرون رك قال انا بني من القائل تلني تصو السلام على الله العافيه فلون ان الله والسلام داجي الله غنغن داجي داجي غنغن السلام ولكن شبان كولو اما سو التحيات لله gbogbo kíkí ti Allah ni والطيبات والصلوات والطيبات gbogbo ẹ̀yìn àti gbogbo ń tó dáa fi ọlọ́run ọba ni assalamu alayka aláàzà fún rẹ kó máa báyọ̀ ayú ànàbì ìrẹ́ ànàbì wa rahmatullah àti kẹ́ ọlọ́run wa barakatu àti albarika rẹ̀ bùkún rẹ̀ assalamu alayna assalamu fáwa náà yẹn ni aláàtà fáwa náà àti àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n jẹ́ ẹni rẹ̀ ashhadu an la ilaha illallah mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí jọ́sìn tọ́ sí nítòdúró àyàfi Allah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu mo jẹ́rìí pé dájúdájú muhammad pé muhammad ò dájúdájú ẹrúsìn ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni orúkọ abdullahi ibn masud ni wa kọ̀dí kánú yàtà àlàmú na ha kama yàtà àlàmú ahadukum surata minel quran báyìí ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kọ́ ẹ̀kọ́ gbólóhùn tánàbí ní kí a máa sọ yìí tá à ń pè ní tàṣáhùdù yìí tá a máa sọ tàbá ń ṣàtáyà gẹ́gẹ́ bí ọ̀kọ̀ọ̀kan ló ń ṣe máa ń kọ́ súra nù Qur'an hmm. hadith yẹn sheikh al-Albani rahimahullah rahmatan wasi'a wọ́n ló lálàáfíà sọ áhà rẹ̀ inú tíra àlèkèrèwà ìwọ́ ọ̀lọ̀gọ́lé àti inú Abu Daud kọ́lọ́nkù ṣàánú kí a mọ́ púpọ̀ lọlé olóòrò ìyẹn ni pé nínú ìtumọ̀ sàlámù yẹn pé orúkọ kan <clears throat> nínú àwọn orúkọ ọlọ́run kò ní sàlámù. àwọn ẹ̀kọ́ wà Mm, àwọn ẹ̀kọ́ wà fún kíni ó wà fún gbólóhùn sálámà dáadáa tí ó yẹ kí kálukú wa kí a ní ẹ̀kọ́ rẹ̀ tó ṣe pàtàkì fún kálukú wa kí a ní ẹ̀kọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ ń ta fẹ́ ká mọ̀ ní pé láádá tó pọ̀ ó wà fún gbólóhùn sálámà àfáà wa Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ní anna rajula marra ala rasulillahi sallallahu alayhi wa sallam wa huwa fi majlisin faqala assalamu alaykum qala ashara hasanat ó ní arákùnrin kan ó kọjá lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam nígbàtí ànábì wà ní ìjókòó kan ó wá ní assalamu alaykum ànábì ní ashara hasanat ó ní dáadáa fàmọ́rọ̀ rọ́jùlùn áhàr fàkọ́lá asàlámù alaikum wa rahmatullah ẹlòmí kọjá òun wá ní asàlámù alaikum wa rahmatullah òun fi wa rahmatullah ikun anábì ní ishiruna hasana dáadáa ogun fàmọ́rọ̀ rọ́jùlùn áhàr fàkọ́lá asàlámù alaikum wa rahmatullah wa barakatu ẹlòmí tún kọjá ní asàlámù alaikum wa rahmatullah wa barakatu fàkọ́lá salasuna hasana anábì ní ọgbọ̀n fàkọ́ọ́mà rọ́jùlù mí náà lè mẹ́jìlísì wàlám yẹsẹ̀lẹ̀ ẹnìkan dìde níbi ìjókòó yẹn òun ò sálámà ní tiẹ̀ fàkọ́ọ́lá rọ́ṣúlùlá máa àwòṣàkà máa nẹ́síyà sọ́ọ́hìbàkùn ìdájà àdúkùn mẹ́jìlísà fàlùyẹsẹ̀lẹ̀ fàìn bàdà aláwù àyìn yẹjìlísà fàlùyẹjìlís wà ìdá kọ́ọ́mà fàlùyẹsẹ̀lẹ̀ mẹ́lẹ̀ àwùlà bí àhàkì mí náà lè áàkìrà ẹ̀rí. أخرجه النسائي في اليوم والليلة وابن حبان ولكن صاه شيخنا الألباني رحمه الله رحمة واسعة في الصحيحة أري anabi sallallahu alaihi wasallam jókòó ẹnìkan kọjá lọ́dọ̀ rẹ̀ ó sọ pé assalamu alaikum anabi ní ládàá mẹ́wàá nù ní ó kọ fún ẹnìkan ní assalamu alaikum wa rahmatullahi ó lékún pẹ̀lú gbólóhùn wa rahmatullahi anabi ní ogún nù ní ó kọ fún ẹnìkan ní wàbárọ̀ kààtú òun fi kun ànábì ní ọgbọ̀n ẹnìkan wá dìde níbi ìjókòó ànábì òun ò sálámù ní tiẹ̀ ànábì ní kí ló dé tẹ́tí yara yára ń gbàgbé kí ló mú ti yára gbàgbé báyìí torí náà ìjókòó kó yá sálámù fa in bá da láhù àyẹ̀jì sàfàlẹ̀ tó bá débẹ̀ sálámù tó bá hàn sí ọ pé fàídà akọ́ ọmọ tó bá fi dìde náà falẹ̀ salim kó yá sálámà mọ́lẹ̀ ula bẹ akimina àkìrọ̀ ẹni àkọ́kọ́ kìí sóun ló lẹ́tọ̀ọ́ sálámà jẹ́ nìkan lọ dáná bí n sọ ń bẹ sallallahu alaihi wa alihi wasallam ni pé tí ẹ bá sọ pé assalamu alaikum thirty rewards báwo ni reward ń tó bá fi wà rámọ́tòláì sí odògún tó bá fi wà bárọ̀ká tó sí ẹni tí ò wá ṣe ń kọ́ ó pàdánù rẹ̀ nàbí wa níta bá fẹ́ kú láàyè kan bá dé àyè kan sálámà bí yẹn ti rí nìyẹn o kọ́lọ́n kí ó ṣàánú wa fún wa ní agbóyè ọ̀rọ̀ rẹ̀ náà. tí a bá wo pàtàkì gbólóhùn yìí ìyá wa Aisha radiyallahu ta'ala anha ó jẹ́ kó yíwa pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé ma hasadakumul yahudu ala shay'in ma hasadukum ala salami wa ta'min ẹ̀rọ àwọn yẹ̀húdí hmm, àwọn yẹ̀húdí àdìsàn ibn Majah gbà inú Khuzaimah inú sọ́yí wọn ṣùgbọ́n ṣe Al-Albani rahimahullah rahmatan wá sí àwọn aládìsí yẹn sọ́hí inú tàkìríjì tàkìrí ìbò wọn nam ó ní anábì sallallahu alaihi wasallam sọ pé àwọn Yẹhudi wọn ò jowú wa lórí nǹkan tó owó wa tí wọ́n ń jẹ lórí gbólóhùn sálámọ̀ àti gbólóhùn àmì tààmù ṣe ẹgbẹ́ tàbá ń kírun àìká sọ́lọ́tù fàtíà gọ́ìrì magdubi alayhim wala dọ́ọ̀lìn àmì olóòmọ̀ ní wọn lára ó máa ń tá ah, pé kó sì já wọn lọ́lọ́run fún àwa náà sì rí láyé ń bí nílẹ̀ yorùbá yìí fún ẹni tó bá ṣàkíyèsí ẹ rí i pé nígbà kan àwọn èèyàn gbógun ti sálámà dáadáa àwọn èèyàn gbógun ti nílẹ̀ yorùbá yìí àwọn nàṣọ́rọ̀ wọn ò wá fẹ́ sọ pé àsàlámù àlékún wà ní àlàáfíà fún ilé yìí o tẹ́bá rántí dáadáa ọ̀rọ̀ àwọn nàṣàrà ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ nígbà téèyàn bá kúrò lọ́yọ̀ọ́ kọjá sí ìbàdàn tó ń tẹ̀síwájú kọjá òdíjẹ̀ṣà kọjá òdàkúrẹ́ kọjá òdàkókó ibi tó ti kọ́kọ́ ní wàhálà nù àwọn kan ò gbọ́ tó máa tó ń wí nígbà tí yóò bá fi kọjá sílẹ̀ kogi tó dé tó kú olókun tó délẹ̀ gbìrà àlàáfíà olóyin ilé yóò yẹnẹ <laughs> gbìrà ló dá lóhùn yẹnẹ yẹnẹ ni wọ́n fi dá lóhùn ó tún tẹ̀síwájú ó bọ́ sílẹ̀ tápà àlàáfíà fún lè o ṣe <laughs> àwọn tápèjì náà bàbá òun ò gbọ́n tó ń ó kọjá síwájú ilẹ̀ haúsá àlàáfíà fún lè yọ mí nínì ni wọ́n ìdá ọlọ́hùn <laughs> ó tó lé tẹ̀síwájú lọ́dọ̀ àwọn fúlàní àlàáfíà fún lè yí àwọn èrè bílìnjá bílìnjá ògúndé bó o ṣe ń tẹ̀síwájú kò sẹ́ni tó mọ̀túnmọ̀ tó ń sọ èdè àdúgbò yìí ni kò wọ́ọ̀k wọ́n rí i pé kò ju òdo àwọn táwọn wà ń bí lọ àwọn kan tó wọ́n sọ̀tẹ̀ sí gbólóhùn sálámọ̀ngbà náà wọ́n tún lọ dá hallelujah lẹ́wọ̀n hallelujah o hallelujah o àwọn sẹ̀lẹ̀ nìyẹn ń gbà yẹn uh, aleluya ó kí ni ìtumọ̀ rẹ̀ aleluya ó aleluya ó mọ̀ náà làwọn fi ń kira wọn ńgbò yálà àwọn kan tún gbé mi ìdí ayọ̀ ni o <laughs> ayọ̀ ni o dr uh, àmọ́ alága nígbà náà wọ́n fi ìdí dr wọ́n ṣe prógráàmù kan gbà náà life <laughs> easy àbí ní fúta ní gbàtà wà fúta wọ́n wá ní. nígbà táwọn èèyàn ní ayọ̀ ni o pé èèyàn kan wá wà ní express ìbàdàn sẹ́kọ̀ọ́ ọ̀nà márosẹ̀ táyà rẹ̀ jò kò sì ní spia táyà tá a mọ̀ pé lẹ́sra táyà kan wá ń lọ á ní ayọ̀ ni o orí tó wọṣọ sùtánà aṣọ aṣọ funfun yẹn tó ni o yóò ní ayọ̀ káyọ̀ ayọ̀ ẹgbẹ́ ni o mú wa <laughs> wọn dá lẹ́ngbà náà kí ni ìdí tó fi jẹ́ pé sálámọ̀ nìkan ló kù náà ni wípé nígbà tó jẹ́ pé ó ní àfi kí bàbá ńlá wa ànábì Adam bàbá ńlá wa Adam nígbà tó jẹ́ pé òun náà lọ́lọ́run pa láṣẹ ìwé kò fi kí àwọn mọ̀láìka èsì táwọn mọ̀láìka bá fọ̀ náà lòun àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ó máa lò nígbà tó sì dọ́dọ̀ wọn assalamu alaikum wọ́n dá lóhùn wa alaika assalamu wa rahmatullahi tún ṣe ziyada àdámọ̀ wa nìyẹn olófàá tó jẹ́ pé ẹ̀rí pé ní gbogbo ayé tó èdè nú tó fi dé White House l'Amẹ́ríkà tó fi dé Downing Street ní UK kódà tó fi dé Russia dé gbogbo bí tó bá sálámù wọn ò dáhùn àwọn gan náà ń sálámù gbogbo àwọn pírẹsidẹ́ǹtì wọn tó gbọ́n bá ní pírẹsidẹ́ǹtì táwọn èyí tó ń pọ́n gbà lónìí pé ah pírẹsidẹ́ǹtì ilẹ̀ Amẹ́ríkà nù yóò sálámù gbogbo sálámù sí yóò dáhùn tó bá rí mùsùlùmí gan sálámù ni yóò sálámù sí wa ẹ̀rí ẹ̀rí táwọn ọ̀nà sọ̀rọ̀ ní ìsìn nílùú yorùbá yìí káàkiri gan tó sálámọ̀ wọn wọ́n ti dá assalamu alaikum wà máa retí náà sọ pé wa alaikum ọ̀sán tí wọ́n bá dáhùn náà ẹ̀ dáhùn ẹ̀ dáhùn tẹ́bá ní wa alaikum tẹ́bá nàbí ṣe sọ àpàdà sọ̀rọ̀ níbẹ̀ o idha sallama alaikum halul wa táwọn alul kitab bá sálámọ̀ sí yẹn sọ wa alaikum tẹ́bá wa náà ẹ̀ parí ẹ̀ parí wọ́n ti fi aleluya wọn lẹ̀ wọ́n ti fi àlàáfíà fún lè wọ́n ti fi lẹ̀ wọ́n ti fi ayọ̀ ni o wọ́n ti fi lẹ̀ wọ́n ti padà sí tọ́lọ́wọ́n bá fúnra ẹ̀ sọ bó ṣe rí nìyẹn kọ́lọ́n kó ṣàánú ìtàfi kásẹ̀ ilé ńlẹ̀ látùmọ̀ tẹ̀síwájú insha Allah òun náà ni pé hakuli mùsùlùmí alali mùsùlùmí ayùsálìmọ̀ aléyìdá làkìyàwó ẹ̀tọ́ mùsùlùmí kan sí kejì ìwọ mùsùlùmí sí kejì ni pé kó sálámà sí tó bá pàdé ẹ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó sọ fún wa nínú hadith Abu Hurairah radiyallahu ta'ala anhu pé òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa sallam sọ báyìí pé tí ó ní lọ́dọ̀ mùsùlùmí kejì tàbí ìwọ mùsùlùmí kan sí kejì sítún mẹ́fà ni hmm, àwọn ìwọ̀ mẹ́fà ni ó wá ṣàlàyé pé mẹ́fà yìí ìtànà bí kò sọ ń bẹ̀ sallallahu alaihi wasallam ó ní kíìlà wà máa híyà àwọn kan ní kíìlà àwọn ẹ̀tọ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí qal idha laqitahu fasallim àdábìnrin ìdálá kí ìtàhù tó bá ti pàdé mùsùlùmí fàṣọ́lì màálè kó yá ṣe kí ni kò yá dákò sálámà sí ẹ̀tọ́ ni wàídà dàáàkà fàájìpù tó bá sì pè ọ́ invitation if you are invited you should honor the invitation kò dáhùn ìpè rẹ̀ pẹ̀lẹ́pàmọ́ àlàyé wà lórí èyí ń wo tó bá pèèyàn síbi aburú. Si àbí ibi shirk ibi kufuru, ibi nifak ibi bidia bídíà àní dálóhùn àní lọ́wọ́ wàhídà tansọ́haka fánsìhìlà tó bá sì gbà béèrè ìmọ̀ràn lọ́dọ̀ rẹ tó ní kò gbà onímọ̀ràn ìwọ náà gbà onímọ̀ràn wàhídà àtìsà fahamidàlá fàṣàmìtìhù tó bá um, tó bá sín tó wá sọ pé alhamdulillah ìwọ náà sọ pé yarhamukallah wa idha marida fa'udhu tó bá ṣàárẹ̀ lọ bẹ̀ẹ́ wò wa idha mata tó bá kú fasahabhu sí lọ sílé ibi tí wọ́n ti sìn níta kan fẹ́ lò ń bẹ̀ <clears throat> ó ní torí àwọn kọ̀ọ̀kan tá a dárúkọ ní mẹ́fẹ̀ẹ́fà náà náà lọ lálàyé ìta fẹ́ lò ní pé ẹ̀tọ́ mùsùlùmí ni pé tá a bá pàdé ẹ̀ka sálámà ọlọ́run fún alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ a máa tún sàlàyé rẹ̀ síwájú sí inshallah ta'ala ọlọ́run fún alágbọ̀yọ́ rẹ̀ èyí tá a wí tí kò bá mu ọ̀dọ̀ ara wa ló ti wá ti ṣẹ̀tàn ṣàmójú kúrò lórí ẹ̀ wa èyí tá a sọ tó bá ọlọ́run mọ́dún rẹ̀ kò fún wa ní àgbọ́yé rẹ̀ kó sì jẹ́ kó ní gbèsè ayé